amin alhamdulillah alhamdulillah gode wasu alahu tabaraka wa ta'ala ki muwa baroyi a karka da an dan ọba òye ìdíyé kìíní pè wọ́n ìdíyé tẹ́lẹ̀ láyé alhamdulillah insha Allah an sanya karatu an yi ya ọ̀gá ẹ̀kọ́ ẹ̀tọ́ ayájá lórí tágbàdé ìmára pàrẹ̀ máa rọ́dún ní káàkiri yípo àti wa dára ọkọ̀ yọ àwa àpẹ̀lú ṣẹ́hun àti mọ́ ọjọ́ ẹ̀rọ̀lọ́wọ́ àwọn agbẹ́gbẹ́lọ́ kàkà àti àti ká ọjọ́ ẹ̀rọ̀lọ́wọ́ àwọn káàkiri yíkẹ́ àtúnwà ní ìbọ̀tẹ́ aláwòyí àwọn káàkiri ọjọ́ ìṣẹ́wọ́n kọ́ra àbójúmọ́ ìyá tí wọ́n kọ́ra rẹ̀ ó tún ilé ọjọ́ بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ثم يجعله ركاما فدرا ودق يخرج من خلاله وينزل وينزل من السماء من جبال فيها من برد فيصنع به ويصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد ثنا فرقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجليه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير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 36 ya ji daidai by gregorian calendar kirminishi 7 july ko 8 july 2015 karatuwa wani wili suratun nur aya konu da aya 43 Allah ki ma barka bu to do anya ka rungu mana ojo je ke bile ke no robo be ojo ay ka jo ko do ka anya ka mi ni mana bo ke qur'an a chi ko ma le eh, me po jo na pa mo ya ma pa mo ma ojo je ka chana ka wole ni mana bo ke do lo ke qur'an te ojo je ka chana ke wole ni mana bo ke do lo ba qur'an ojo je ka chana ke wole ni mana ojo ke mo kẹlẹ kẹrùn gbókè jàǹfà ní quran ilẹ̀ gbogbo tọ́jú ọ̀nà ọ̀la ìjàdùn àwọn adútẹ́ ìmọ̀dáwẹ́lẹ́ ní bẹ̀tẹ́ńgẹ́wà àtẹnìyàn ìkọlá àtẹnàkànyà mẹ́ga ya kàdójì máa bájọ yìí ayẹ kàdójì òkèrè rí inú kó dúkì mi dẹ́rẹ́jà ẹ̀ǹkà ya kìdẹ́ àkànjíríà mi sáyẹ́ntì àmì sáyẹ́ntì bí màdúmákà mi. meteorologist ko ami meteorologist magani ko mbo ma malele e ka ci kolona kolona wile ola mitin todo mbo ki nema ilmu al-hisab mbo ki a. umama jẹ bukik manigi mo yóò kaya kayakidẹ kalugbe formation of rainfall in the in the cloud alkomio oyale kì á fọọmù lèrí oyale takomiki lọ́ọ̀ánì ohun tẹ́ ìkùránì tẹ́ ohun àníbi wa sallallahu alayhi wa sallam ohun yóò tẹ́tẹ́ di kùránì ohun ìmàkítà gbàkọ́ ọdọ́ dèlè mẹ́gbẹ́ ọ̀dọ́ dèlè mẹ́gbẹ́ rẹ̀ nyẹ́mú yìí nàgánì kó sọ ní ẹmọ́ tóbi yóò búbodú tábodú kì ní mà dókè lè gbódò ẹmdùlẹ̀ tó wà mí plato àmì aristotle karl àbí ma ní ma ilẹ̀ wọ́ọ̀rọ̀ gbogbo àmìkàfèrè ilẹ̀ wọ́ọ̀rọ̀ máa bí àmìkàfèrè ìrànkà yìí bá mi yá ilé ogé kìtà màmá mi mẹ́rin kù dé bí àbàpà ní ma ń gbó kó ma lẹ́rẹ̀ ma wá iná dógóbó lẹ́mọ́ kìnyánẹ̀ dìmídìmídìmí ẹ̀kì kùránì wákà lùgbà kòmí ojálà wà nẹ̀lẹ̀ ní turabalẹ̀ gbáǹkà yàtìrẹ́ àkàwọn wa aláwòyẹ́ ẹniyí ọjọ́ jẹ́ àkọjọ́ àdàmú kíkà wọn wa kàkó ọmọ sáyẹ̀nsì wọn kì sọjọ́ dùn wa àbẹ̀kẹ́ ọmọ sáyẹ̀nsì ọmọ sáyẹ̀nsì ṣẹ̀dé kùránì kùránì ọ̀lẹ́lẹ́dọ́gba kùránì náà tó dẹ́ gẹ̀ẹ́sì pẹ́sọ̀nà kẹ kùránì akọ̀là lè mí gẹ̀ẹ́sì Allah yani alam tara aida mallina anna Allah yujzi sahaban Allah ya kapaje nga emema ya kapaje emema ikapaje kapana lule emememema le thumma yu'allifahu haka ko thumma yu'allifu bainahu taki ama bade ama pakete darubola mate obi ona oh, jiji ona jiji le kina kumeje madilu lele iya umma kuda majaba kiti e kuma da banja ba kiti le thumma yaj'aluhu rukama taki ma pakete ju chenga motino iu ma lodu no yolama iu ma motimo no yolama abi ma motino yolama yi eh. ami gas ya pale taki form ya mduwo ima pati taki mdi ice block ubikia mada male fatara alwadaku yakhruju min khilalihi ẹ̀yìn alẹ́ àgbàdé àmà apálẹ̀ kọjọ́kú máa mádà máa yóò jálẹ̀ rẹ̀ ẹ̀tí nílé wọ́dàk omi omi ò yàkùrùjù mẹ́kùnlẹ̀ léyìn tí ní kọ́ gbàdé ma wà ní omi lẹ́gì àwọn ẹ̀yìn wọ̀yọ̀ náà zìlò a mìnàsàmáàí min jibali aláwọ̀ arọ̀wọ́ àdẹ̀kọ́ yálẹ̀ mìnàsàmáàí pé yálẹ̀ min Allahu akbar ẹ̀pọ̀lọ́rọ̀ tó yálẹ̀ yàmádágbò ọkọ̀ yálẹ̀ ìjìnì wọ́n yọ̀ ní kìdó yálẹ̀ yálẹ̀ kì á lòlẹ̀ ẹ̀nà ya hapun ìmú kákó yálẹ̀ ọmọlẹ̀ ìyànà ẹ̀káhùn bá ìṣì omi ìwá ẹ̀káhùn màtẹ́nì èyí pàtàkì màlí ìyàtò yóò kúta ìwá kìmọ̀ àmú písì fìránẹ̀ bá ọmọnìyàn kìí ẹ àjẹ́rán àwòwò ọkọ̀ yóò yálè dédé kí lè wọ apádù kí wọ́n lè tààtàkẹ́ ọkọ̀ yálè dáàtẹ̀ bá apádọ́gà nìní ìmájẹ́ àkọ́kọ̀ yálè àtẹ́nìkí mánì àbẹ̀kí nàkì àtẹ́nà nìní òbí apá ọmọkọ̀ yálà rẹ̀ a máa gẹun emi kùránì ẹ̀ẹ́lí àgbàdé àmà pàkì mọ́ọ̀tí oyánlẹ̀ lẹ́bà ẹ̀ẹ́lí omi kì adó òkú ma wọ̀nyẹ́ ń zí nà sẹ́mà ẹ̀dú ẹ̀wọ́n omi lẹ́dẹ̀ yà wọ́n pé oyánlẹ̀ komi akóòdó lẹ́ mi jìbẹ̀lẹ́ pé ọ̀hún ice block ubu ice block ini kuduki tako yale warunyu uwo ice block iya ni pila duki kwani anigire eh kiawonya gbado yale kane owó yálè pánẹ̀lẹ́ yà fọ́ sí ohun yà fọ́ọ̀mù yìí owó yálè pánẹ̀lẹ́ kó máa ánà ní mí dẹ̀nẹ̀ ánà mí dẹ̀nẹ̀ olè ń apá fọ́ọ̀mù gbogbo ìwọ́n fọ́ọ̀mù ìwọ́n nu wo ice block uwọ́n olè mú mi akó ìwọ̀n dúró fi ha mi bẹ́rẹ̀dín ewu olẹ́gẹ̀ ìnọlẹ̀ ìdọ́dọ̀ bìbí ka ìnọlẹ̀ ìdọ́dọ̀ bí ebi ẹnẹ́gì wọ́n dé wọn iye ìdọ́dọ̀ lẹ́wọ̀n ajẹ́wọ́n mi kì í akó yálẹ̀ ẹnẹ́ bẹ̀tẹ̀ má ìdọ́dọ̀ ìdọ́dọ̀ ilẹ̀ kó máa Ina inagbagi atabali kɛri dɔ de la ŋɔm de fiti na ŋa ŋa sɛnki ŋɔ ko yali wa ni mi gɛrɛ ɛri dɔ dɔ lɛ kuma inegi awa yɛ ŋo ko kpabi awa ŋo kpabi ani mi gɛrɛ ɛri dɔ dɔ ŋo gɔnɔgɔ mɛ si bi gi ali ɛri dɔ dɔ lɛ gi aŋo nya wa ne ba fɔ yu si bubi hi mɛ nyɛ saa o n bɔ gɛrɛ yeju imɛ ɛri dɔ do adaka nya ŋo yu mɛ ŋo ko kpabi ɛbu ɛŋo ma. kpama ide kpama ụdị mmụọ nkwụkwadị erudodele ya ụwa imudodudo odudo ee jialebo jiyawo ikomi ikọjọ ntụyọn amanwụ ododo amenwe bọkị bụ nkwụkwadị rịọ fọyusibu bihi menyesha abe bọdọmọ imoga nemonia dudaji tumọla ube bọdọmọ ọga asma kuma neko gasma lulu tangolama ogasma mdaji tumola erdodi ile biawa fayusibu bihi man yasha mboki rumaju kirojeju ime erdodo le dua dudakanyakere buma indu dogab pneumonia tumola abeko ga ko tumola abeko ga asma tumola ويصرفه عن من يشاء abụghị arụ medo ya maka nyele duba mate amakore dodojo ejo gakala ku imati no kada ndu ya pom pom pom mutajo ya tan na tani majini wale yi ene ka o e, ya <laughs> yin e, o mi le yin na ma yin ya do elu na tó dẹ́rì dọ́dọ́ ẹmọ́gà pneumonia dúdú tó dẹ́rì dọ́dọ́ ẹmọ́gà tb ìdúnnù páyán ọlá ọ̀gá tuberculosis ìdúnnù lóyán ọlá ẹ̀rẹ́ ẹ̀nẹ́kẹ́ ìwọ̀n omi lẹ́kẹ́tẹ́ kí tọ́tọ́ ọlá náà ẹ̀mdà fóun náà mọ̀nà yàn ọ́gá àtàkì tí yàn lè tàkì ní kí sọ̀bá àdú ẹ̀ẹ́lẹ́ ní ẹ̀kọ̀ ń dèdù tó mi lẹ́n ìhùló bọ́gẹ̀rì dọ́dọ́ ìmúdúté yìí wọn kan wà fọ yóò sí ibù omi kì má tó ice block lẹ ime lọ́dọ̀ do imọ́gá ọ̀dà kẹrẹ búbọ̀ lẹ̀ bẹ́bọ̀ oló bẹ́bọ̀ bà ẹ̀rì dọdọ lẹ́ bá ìyá àwọn ọ̀bẹ́ ẹ̀bọ̀ kì á bú má bà ìyá bà dájú tó la hmm. mboka ya yako kalamanua fayusibu bihi man yasha mboki roye yu eridodo ya kuwola yoyale imaka nyadule ngakere buma wa yusrifuhu amman yasha aboki arunwa la yo ya makanya ledo ejurida bamate akanya leko karabama matu kujihu yale ẹgbẹ́ta lè gbóbulẹ̀ ọjọ́ ti rán gbóbulẹ̀ ọjọ́ ti ń mátàbàlì omi ẹ̀rì lọ́dọ́ jẹ́ ájúgbà mátẹ́nìkẹ́ ìyàwó kí tó wọ́la ní ìmú tákẹ́dù ẹ̀hún amẹ́rẹ̀ kóòtù kún yára kún yára yìí olùbùlẹ̀ kó ń dábà kátà ikó tí omi abdúkà náàrí lọ́dọ́ ikó tí omi ó tó ń tọ́ àfẹ́ẹ̀tọ́ ń jọ gbọ́ọ̀lẹ́ ikó tí omi ó tálẹ̀ gbé ìdátọ́ imé ìdátẹ́mi imé dátọ́ omi ń lọ kí kọ́ ikó tí omi lẹ́ ẹ̀rọ̀dọ́dọ̀ òdu ìmàkójà gbómi wà lè ẹ̀túbí rẹ̀ wọ́n nẹ́kẹ̀lẹ̀ máa wò ní ọ̀ kọ́mà pìrì tí tó yà tẹ̀tẹ́ kìkìrìkì abẹ́ẹ̀gbẹ́ ṣàlùtọ́ tẹ́ ní àbúgbẹ̀lẹ̀ kòmí o wọ́n máa ọ̀nà àkótá tàbí òkú kọ́ kó múnàmùnà ẹgbọ́wẹ̀ òye pá ọ̀láyá bá lẹ́dà bẹ̀kí sábálẹ̀ bókẹ̀lẹ̀kú bóbulẹ̀kú ní àbẹ́ tí omi òtùlẹ̀ bóbulẹ̀ ẹgbẹ́bọ̀ ya mọ́ tẹ́ tọ́lọ̀ ọ̀rẹ́ mẹ́ abuduka hudane kumia komia gbogbo le ale pe òun alo ine he idago he ẹ̀rọ ini nọgẹlẹ direct to ya ala whoop to ye òun ehe omi ete ju abudu pẹ̀lú ye omi ete bọ́ lagi ete wo ako ngẹ́dàbà tí ẹ̀ lálọ́ ọgẹ́lẹ́ ta mọ́tọ̀ bí gbẹ̀lẹ́ amẹ́lẹ́ amẹ́lẹ́ germany kìí ọgẹ́lẹ́ àmọ́nù àwọn tí omi òpẹ́dọ̀ ọkà ẹ̀ ọmọ adọ́nù àkàyàn lọ́jọ́ àmúdùbà máa tẹ́ yusibu akanya erdodo kialibu mia yusibu bihi man yasha wa yusrifuhu amman yasha amma ni anona kaledi adaka tiri omi yìí kìtòkò alọ yìí anú kádà yìí ìnírè nkótù má ní nẹ́nu o yóò rẹ̀ ọ́ kádà lé abájọ ẹkùn ẹ̀nà kádà òun rí ọ́ rẹ̀ ẹ̀dọ́ ọmọ mi èlò ikótọ́ ikpọtọ but deng ní múdà ti kẹ́ náà yàn tí omi tó dẹ̀ ohun mi gíga tẹ́jọ́ náà ṣá ẹ bá ayọ̀ ẹ̀dá tó gbókà ọ̀nà kẹ̀mọ́ tẹ́já ní ìmúdọ́nù múnẹ̀ ẹ mà abíta gbogbogbogbogbò ẹ̀ẹ́dẹ́ ni yẹ mẹ́ta gbagbalagba ní omi lẹ́ ìmẹ́dùánì ẹ̀dùánì lẹ́hun ní kí ṣẹ́tọ́mọ ọjọ́ yẹ káàlẹ́ àjọkọ̀ nọ̀dọ̀ tó aláwọ̀ ẹ̀ èdè mádi ẹ̀dọ̀ ra ẹ̀ mádi tó dé kọ́bọ̀ tí ni pé aláàlẹ̀ máa tí ni òun adùn máa tún yín lọ́mù ó yẹ jẹ́ kí òun kí àti má ń hmm. aláwọ̀ akọlọ omi lẹ́wọ̀n wa omi lẹ́kì adó yálẹ̀ lẹ́yìn ìyẹ káàdù sànà bẹ̀rẹ̀ kìhí ọmọ mọ̀nyàwó kì á dá ìyẹ káàdù yẹ zahabu bíl àbẹ̀sọ́ọ̀rọ̀. ìbọ̀pẹ́n ìmọ̀mọ̀gánà wọ́kó àti àdá wàl wàl wàl abẹ́jú yẹ ibà ya ti abẹ́ni àti àmì méjú àdójẹun abẹ́ni àti àmì méjú ọkọ̀ àwà tọ́ ẹnkàyà kìdẹ́ kíkà wọ́n wá rẹ̀ lógbó alùkò omi ó yálẹ̀ ẹ́ kí a fọ́ọ̀mù lè 31 ẹ̀rùn wáyé أمدا مولتي سورة أتان ما الله ينوى أرسلنا الرياح اللواكح فأنزلنا من السماء ما يلدون فأرسلنا الرياح وأرسلنا الرياح فأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء فأنزلنا من السماء ماء فأسقيناكموه فأسقيناكموه hmm. to ebi sura yi gidan wai ba ɗan kallawa kan wa mala yani wa arsalna riyaha lawaqiha amuro wane riyaha afwe ki shawe ka munane yumi yolola ama wo jojo jojo won jo ne dugbe avuka midudu ngwade riaha aweju mioyo en tukola wela da allawakiha awe lawakiha awe yawanwa pe nwehu awe ile ya kerebapa ama pakite vyatoka kia buma. kàwé ilẹ̀ máa padùn wéwò àmì gáà kìí apálẹ̀ òyà kó má dàmá ìyà òyà kàmọ̀ apálẹ̀ dàmá ihò jálẹ̀ òbí apálẹ̀ kìí mú tí dàmá kìí fọ́ọ̀mọ̀ ẹ̀rù kàíbà ẹ́ fọ́hán zọ́rọ̀ àmìnà sàmá ìmá án taka mú mi ayẹ̀wúyọ́ méjì ibi sọ́rọ̀ tọ̀lẹ̀ òun pa àkọ́yìnlá kò mú òun lẹ òun àdómi ń mẹ́mọ̀ màgánìkó àbòmìdò ń mẹ́mọ̀ ẹgbàjẹ́ wọ́n lọ àmà yí súrì ilẹ̀ àwòrẹ́ ìhàwákà mọ́mí dàmálẹ̀ mẹ́gbódó kọjọ́dọ̀ àlàwákìá àwòrẹ́ ilẹ̀kì àwọ̀ ọkọ̀ ìṣe àwọ̀ ọkọ̀ ọkọ̀ wọn ti ń apá apá àti olè nìṣe without àwòye lẹ́bà iná gbàdó kápá ní kí produce omi gbégbé lẹ̀ ní ṣédé káwòye lẹ́bí wa kẹrẹ̀ bá pa rí àyálẹ̀ ìmáàmà pa kó dàmá ẹ̀kọ́ mọ́ dàmá lẹ̀ ohun ìjẹ́ omi ohun lẹ́nu àdánwò ọ̀nà màgánìkú في سورة لقمان الله يعني الله الذي يرسل الرياح فتصيب سحابا الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء فيبسطه في السماء كيف يشاء ويجعله كففا فيجعله كسفا فترى الودق يخرج من خلاله يخرج من خلاله فيصيب به من يشاء فيصيب به من يشاء من عباده إذا هم يستبشرون شوالنا ayele paye kado yi wọn ha ejide machiran koloma ma yi zo kado intafiti ekeji ayele alahu lebe yorifelu riya ha آية كتل بدالو يعني أرسلنا الرياح إميت الله الذي يرسل الرياح فتطير سحابا يدك بقواني يا فوم أقوى ifomu apalẹ̀fọ́ yọ́wọ́ sọ́tọ̀wọ́ fi sàmà ìmúdù pàtókàrójá lè kéfà ẹ̀ṣọ́ àdábàtòrọ́jú ẹjú wèye jẹ́ alẹ́wò kí sẹfàn ìyàwó mú kó mọ́ mádàmágẹ̀ ẹ́ fọ́ فترى الودق يخرج من خلاله لي أمي ودق أمي يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده تكلي أقوم لا إمدا كربنا كرونك إن شاء الله يجري أما دون وجانه أمي لا الله أما أما كني تماتو أبكا ما كري تماتو يوكو أبكا بوكي كروي إيكا ẹ kọ̀rọ̀ yín kẹ́jọ gomi má lọ tání màáyá bàtà yìí kéèbí gomi má àwọn dàbí tánẹ̀ tání ewa nẹ̀ gomi lẹ́ ànáwà nẹ̀ yìí ìzáhùn yẹ́ tàbàṣẹ̀rọ̀ọ́n kó ya kẹ́ẹ̀dà wáyọ̀ ma wọ́n dùnmọ́ la mẹ́ gbọ́ pàá òkú omi yá nẹ̀ mẹ́ gbẹ́dọ̀jọ́ dẹ̀ ẹ̀lẹ́kọ́ àdàgbàmúgbó lọ́mọ́ ẹ̀lẹ́kọ́ ma kó ya kẹ́ẹ̀dà gị na akeli kini imani kuma moyo meni o agbedo ojo ojo ki mo mi du so albarka mo mo na abo e boku bela ja ka ire Allahu akbar magane ko to ama ya ki ago kola lo ba lo bo mi o yale le ege aya 43 fi suratul nur ngoki karatu ade gbogbo mẹ́ni akarojul min tsilali wa yunazzilu min as-sama'i min jibalin fiha min baradin fa yusibu bi man yasha wa yusrifu amman yasha fasara ola meji mo gola bai to do gola aya le ya ko kolon ya mi object meji ya ma ya ko ya le wan o ka ta wo eridodo awo dudo ya ko ya le wan awe le ọ̀gá ọ̀gá wọn àtórí igi pneumonia asthma asthmatic eh? tuberculosis ìwájọ́ olóyún náà ẹ̀hùn gẹ̀ túbẹ̀ bọ̀ láyé wọ́n yóò ní dé lákẹ́rẹ̀ bá mẹ́lẹ́ táwọn a wọn rí dà omi lẹ́kọ̀ọ́jọ́ rọ̀gbọ́ ẹnẹ̀ kó yálẹ̀ yìí yà àfàrújọ mẹ́fẹ́ láàrin ọmọ ìsìlẹ̀mìnà sàmá yìí ọjọ́ àrùnmí ice block fi ha yìí fẹ̀yẹ̀sí gbòbì yìí mẹ̀yẹ̀ṣà gbógẹ̀rọ̀ yóò yó kẹrẹ̀ fún instead they use akere dodo ki ali o oh, olojidu umi olojidu amdu pasar wo onu go umile gbogi rojeju yusibu ile ojoje umoro bumile ti da da ma olivisi kwata ẹ̀ọ̀mà màmá dọ̀dọ̀tọ́ lọ́yìn tàbí fún má dàm mbégìnì dìlọ́ mbégìnì àrẹ yọkúyọkúyọkú ma báyún yẹyẹ o ma mọ́ ìdẹ́wìn súnà alìmọ̀hàjúrọ̀ súnà kí wá kó wà nẹ́bì kàmúnẹ̀ ráyìn bíbọ́ jẹ́ màmá ta chin ọjọ́ jẹ́ ká mi súnà lẹ́dájí kánáà chin omi na wá ní àníbì pọ̀ láhùn ìmáfẹ̀ káàkiri àbọ́lájẹ́ ìmọ́láhùn tó tẹ́ omi lẹ́lọ yìí súnà ìwẹ̀nù máa ń ìmọ́láhùn omi lẹ́lọ yìí ha o ha yẹ́ ní egidẹ́ àhà èkó dárúbọ yóò tẹ́ pé o yálẹ̀ ánẹ̀dẹ̀ te àlùbẹ́rẹ̀kà tẹ̀dọ́ ìlọ̀bọ́lámá tí a kẹ́ kó dágbẹ̀ mọ́lá dáadáa sọ̀sọ̀ kí mo yí òun tẹ́ ìlọ̀bọ́ má sọ̀rọ̀rọ̀gọ̀lì inú ẹkó dágbẹ̀ yọ fẹ́ pàpàpàpà omi lẹ́gbẹ̀ àwá ìtarọ́ látàkẹ́dàbí èyí súnà nìkí àmìbì kọ́lá ń chátí yẹ́ni hádà àdífẹ́ áhàdùn mi rọ̀bí yígidẹ́ ìtọ̀ píopíò á kì dárúgbù kì mọ yọ́wọ̀n ọ̀la kì fún gbọ́ yọ́wọ̀n dẹ̀ ìhun pa albarka wá dẹ̀ albarka lẹ́ ìdúkọ̀kẹ́ na dúkì jẹ súnà ní ti ìnàtàkàdà ka máa lẹ́mi kọ́ asúnnẹ́tìl mahajúra súnà ẹ̀yẹ́ka súnà ẹ̀yẹ́ka mú nẹ̀ ráìmì bọ́tẹ́ kì dúkọ̀kẹ́ mú náà jẹ́ kuma ráìmì bọ́tẹ́ mamọ́la ìdúdú yáyẹ̀ ní ká kó wọ́ ka yẹ́ ẹ̀ súnà ẹ̀yà ya takwa ẹ̀yà atákwàkín súnà súnà súnà ẹ̀hùn tó súnà súnà súnà súnà ẹnìkẹ́ takwa nínà ẹnì ẹnìkẹ́ ti súnà pa ṣe ń kẹ gbọ́ kẹ́nẹ lákọ̀ọ́lẹ̀ ẹgbogbo yẹ́nẹ lẹ́kẹ́kù ẹlísà di Ma

omi ojálẹ̀ lẹ́ yòsèbò bí i mẹ́yẹ̀ṣá gbókèrò yẹjú ìdòrògbò omi lọ́wọ́má ìyá ọ̀rọ̀má wọ́n yòsèkòwó àmẹ́yẹ̀ṣá gbókè àrọ̀ yẹjú ìmọ́mílọ́dúgbà mátẹ́ omi lọ mbèkomi lọ yìí ń bókà náà máa ma wọn ní wọn lọ̀rọ̀ kọ́ máa yìí mgbe ka onwe ya bụ mamala emamejite n'ime omiba dajitube bụọla emamejite n'ime nimonia dajitube kọla emamejite n'ime atụma dajitube kọla emamejite n'ime ọjọọ ka ọga tuberculosis n'ụlọ igbe lọla àmì ìgbà ká hápùn àbẹ̀kí hápùn ǹbìkì lọ ń fẹ́ tí ó dábá lẹ́ ojú ọ̀nà gẹ̀rẹ́ yìí omi gẹ̀rẹ́ yìí kì á wá dọ̀ àfòdì ájù kì á wá jẹ́ ńlá pánù páyọ́lẹ̀ àmì scientist madoki fecundation fecundation impregnate mọ̀ṣẹ́rẹ́ àlàwákẹ̀ ohun láwọn akápẹ́ ẹ̀ṣẹ̀ yìí tí ó kìí ké kápá ẹ̀ṣẹ̀ ó yálẹ̀ bá ń àmì meteorologist mẹ́ni mẹ́ni eh, impregnate mean that the wind pushes the clouds together increasing the condensation that causes lightning and false rain. Mẹ́rin àwòrí lẹ́kì àwọn akẹ́pẹ́ ìtẹ́yẹ́bà ẹ́ ohun àdùpáyé ohun àdókè condensation. Condensation ohun tí a kí ní àmì gas kìdé kí a lè apálẹ̀dò kí a wá mátàbá kéèté sáàkì ayẹ́mọ́mí àdòwé ohun lá fọ́ọ̀mù ọmọmìyà kí a dákú ìwọ́ yálè. Tákọ̀ màmàyà lẹ́ òbí lẹ́takọ̀ mi láṣẹ́ nìdò ni. scientist kàrẹ́ kí kí nẹ̀rẹ́ wa يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار يقلب, يقلب الله الليل والنهار يقلب الله الليل والنهار الله يعدي ودو قرقا يا كماريدا إمو دودو ديجو إمو ريدا ممنو يوجي ودو إيشي كودو دو جاي إمو دودو ديجو إمو دودو رقا يا مو رقا ديجو إمو دودو دو ilẹ̀ tí ọkẹ̀ yíò àti alẹ́rìndì àrídà ọlá akàfẹ́mọ̀ àrídà ọlá ẹ̀kẹ́jì yíkọ́lẹ̀bọ̀ lẹ́ìlà wọ̀n nàárọ̀ ìyádòdó rídà yíkọ́lẹ̀bọ̀ lẹ́ìlà wọ̀n nàárọ̀ aláwà róòdòdà máyọ̀rọ̀ka dábọ́gọ́nyátá ìyá róòdòdà bílí òdúkọlá tá pàtó ọjọ́lẹ́bì ṣe yọ ẹ̀mẹ̀ ẹ̀dà ti yọ yìí imú òdúrídà bílí ìmúdùdẹ̀gbà àwọn apá ọmọ mayàkì dá wàlúwàlúwàlúwàlú ọ̀pọ̀bọ̀ ní gàdọ́gàgàgàgà àmì ẹ̀kùnmẹ̀ta yíyọ́ rẹ̀ yìí tudole pai memdugo meraje jiru mengo ko yeyo ni no la windu baby ten mengo mo en ko balama odula murida ngoda ko be ma ke murida ngoda ko murida ke murida to yuqallibu al-layla ba ka no mal modu durida odo yelete ohane mede onwi aride ẹgbàgbọ́ mẹ́lẹ̀kú èyí odò ọyẹ́lẹ́ òfánẹ̀tẹ́ náà abọ́yọ́mọ́mọ́ odò lédà báyọ̀ yìí odò lágọ mẹ́gbẹ́ yìí lẹ́mẹ̀dẹ́ òun ìmúdẹ̀túbita báyìí jù àrídà odò lẹ́dọ̀ mà bẹ̀kíjà wọ́n na hàrà ọgọ́lẹ̀ ìhàrọ̀rọ̀ kàdà yìí ẹgbà kàdọ́mọ̀ ìmọ̀rọ̀ kàrídà bírí mẹ́yọ̀ ọ̀rọ̀ ìmúdòdòdó in 2013 agụmụnụ ụlọ lera nọrọ gaji agụmegwa nka before that iwu na rịdọ gele ọdọ mejọ gele gburu kóòlù alẹ́yọ̀rá náà rọ́ka ńdà lẹ́yọ̀rá nípapọ̀ yìí wà ní àmánà ńdà dé ó na ní ọgbẹ́ ẹ̀bọ̀ óòlù lẹ́yọ̀rá nẹ̀ pé ní àmì màṣínì ọ̀rọ̀ka amị amu moto dugi dejo na lo launa matai odo murida oro kam ne murida odo abati murida odo una matayale jani yo je me mi ko ki awla bu no yela ta ko me kwanka ko jodi kela aji mekka ikele ka aji mekka wala sere جماعة يا عباد الله يرحمكم الله كهر محشانا هوي jòdí kùsùf ọ̀rọ̀ ká yá ní wọn yọ́dù dòdú ẹgbàkì máa dúkẹ́ ṣe òdú ní ọjọ́ mọ́rọ̀ ká dòrídà bílímù dòdó abẹ́kẹ́mù dòrídà ní

imda mo opotu tangela na eli inna fi dhalika en ke do yan kuma bokide la ibratan en kuna kubin shi ya kuna olanji ya kuna wazin shi amma nda shi mu godo ne li abasar na beke gane Allah mo gane dun wa mana o gana o mami ne mi sura isi sura mu de amadu di sura suratul nur mboko jodi nur ngoma yaadi bí i fèsbólò máa ti kò má dùgbà nílẹ́lò lẹ ihè tóbi má dùgbà nílẹ́lò lẹ ihè lẹ́yìn má dùgbà nílẹ́lò ma màmá ojú ọkà kọjú àti ọ̀hún dó ọjọ́ ní kẹsàrí ma wọ́n maka má kí má ní يكاد سنا بركه يذهب بالأبصار أي فتفوق موكي لعبرة لأولي الأبصار هكذا اللهم اجعلنا من أولي الأبصار اللهم اجعلنا من أولي الأبصار الذي رزقتهم النورا من عندك يا ذا الجلال والإكرام نعم والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجليه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير الله أكبر نعم لا بداية لا نعتني كده بداية لا والله خلق كل دابة من فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير بارك الله فيك على رمى تو هيا جدي ọ̀rọ̀ àtàwọn obìnrin ayé tàwọn òyìnbó àjò ń gbọ́ra lẹ́rẹ̀ẹ́ ìkìlì والله خلق كل شيء من ماء الله صنع كل دابة any living thing ẹnkú kì ṣe ń arò lọ́ọ́yá nẹ̀ dúk ọlọ́run ọ̀nà ẹlẹ́sìn mi máa ìpé omi ẹ̀rọ arò rẹ̀ dúk ẹ̀rọ kì ṣe ànìbìlì kàkà máa pa ìbọ̀pá pọ̀ búdú kàpá lẹ́dẹ́ ya ní omi màrúsọ na wí ngbà ní ó yà kó ara wọn lójú rẹ̀ ẹ̀yà pátàlì ìtànẹ̀tà làbẹ́ epo olè yíye yíye yíye yíye yíye yíye alùlẹ̀ ẹ ò lé ẹ̀dọ́kọ̀ ilé ìṣàwò ẹgbẹ́ ìṣàwò òun tá lè ọlọ́run tá bẹ́ẹ̀ ní àkẹ́ ìpọ̀ olè ma kọ́ ọmọ ẹgbẹ̀dẹ́ ayé ìzò omi ọ̀nùgbà àbíkítà abẹ́rọ̀ abílẹ̀ ìṣàwò yìí abẹ́rẹ́ ayé ìzò omi olè ẹ̀mọ́ abẹ́kẹ́ṣẹ́ ẹgbì classes or spaces àmàpá alùpùmọ̀dé tí ó máa kẹ́ kàkà ịbọ ohun ayé omi bá ẹ̀rìn náà ẹ̀rẹ́dẹ́ omi amma na ya ƙura'ani dai yẹni allahu kalakọ kúlà dábẹ́tìn tí a ká láwọ̀ kalakọ min dábẹ́tìn ọlọ́sọ̀nà pé a mẹ́nà rẹ̀ bọ̀n àà kúlà asùmòlíyà aláwòwò generalize kàkẹ́ dókìtà pàlùlẹ̀ èyí dókìá wù orin wọ́n dàbí ìtọ̀fíìlù wọ́n ti ń wá ìmọ̀ pàtúkà wọn agẹ̀ yíè ni mínúhùn ẹ́ fẹ́mínúhùn mayamshi alàbẹ̀tọ̀ní iye àmà ń kọjọ́ tọ́ na ńlọ ló yà nílẹ̀ inẹ́gìtẹ́ wò ìdúbà nẹ̀ máa fà fẹ́mínúhùn mayamshi alàrìjẹlẹ́yìn ewu máa inú bẹ́gìtẹ́ rẹ̀ méjì mà náà lọlẹ̀ mayamshi alàrìbá ewu máa inú bẹ́gìtẹ́ rẹ̀ mẹ́lẹ̀ yakhluqu ma yasha oyo ma chalge yegi moredo le wara mele remeji ledo ke agara ne remejo remejo agara ne magane ko oko ere oko goyo monu gije ni

ami flying object ame ebi awu le abeke me wild animal ola du le insect ola du aya ita na ga ko idu ke mo pa ko o mi o ya na ma pa ko e bo na ki ya na du connection du ka pala ne ki na ko bọ̀ tó ń dúkì ṣọ́nà wíìn yóò bí òun mẹ́rin ṣọ́nà ẹ̀lẹ́ ẹ̀lẹ́dẹ́ ìṣòro agbóka aláwọ̀yẹ́ ni awàlámi ẹ̀rọ lẹ́dẹ́ na káfàrò anna samawati awàlámi ẹ̀rọ lẹ́dẹ́ na káfàrò أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون الله أكبر آية إلي من سورة الأنبياء آية تاتي سورة الأنبياء آية لو جاء ama ụmụ edema na ịṅa akụrụ anya abụọ zu akụ ndu bụ akụ ndu chọnụ ụmụ eletio kwe omea ịchekamezụ ọnụ ọnụ eneke kwezụ ọnwụ na eletri kabiribo tọ kabiri ma esede kama rata na ịkama ụhọ ịzọ mụ kee ịnụbe gị arata na ịkwụ ma anyị kee te experiment ụdị ama kuma nege discover ko zo emi ro ame aga pa iko gal ka pa ko male de gal ka pa formulate ni do mi o dibi dibi dog ma try in fail ma try le ma jẹun fail e ma discover ma discover ko e on do apa dog ma ya ma pa ko yi e na mi dog ma go as ma na ogo mi ni àti omi kọ́mpọ̀nẹ̀tì omi ọlẹ́hun ma nẹ́dù formulate máa ń mú ma discover mú ma rí ọgẹ́lẹ́ mú ma ìwọ́n dé àmẹ́hun kà máa fi dé àdó kámù nẹ́hun torí àmẹ́mẹ́ rí di biology ẹ̀yà ìgìdẹ́ gbọ́kọ̀ ìsọ́rọ̀tò lámbíà àyàtà ti kún pa ẹ̀ẹ́ kàdé òun ìsọ́rọ̀tò nọrùgìdẹ́ Sure they are the light, mwade. They are the light, mika viriki ni gesti ya kide ya dini Islam ade. Ni zura le, nga pointi te zura mune ki angokola, kidaba bai. Ni zura tul anbiya, ojo ni awa lam yaro lezina kafaru, abide ya mikafiri mame juma dudungu maulin. Eh? Anna samawati wal ard o yale banen kane ta rasqa itengwe madama lon itin ibele jodu de jodu do yelen fa patakona huma kaka o madaru bala maten tama ki theory of ene big bang theory kaviri theory ami kaviri pitira mo ama discover ma discover ko yale media ije mayo ama fike jodu do gogo that was split in asunder. Talk you other bolamate, Mujal AKB and AKB, and not a manolama, I'm a scientist. Ìdí ọ̀tá kẹta sáyìn. Ẹwọ̀n àwọn kàtọ́gbà ń gbé bọ̀lá lóòrè. Wọ́n yóò ní ẹwà wà lẹ́mìíràn lẹ́sìn àkẹ́bẹ̀rù. Àbẹ́ ìkìsàmì káàkiri máa dé jùmọ̀ àdóhùn máa orí kàkíníhì wọ̀jẹ̀ àánà mílẹ̀ máa kakini amudu te oyo gihova engudu gabade kakap orai kake on lagi nege survive gino orai ba chubu ya orai ni minel mai kwe olo mio ami ka bi experiment ma du ma yake ya ma oli ogela be kuma olin en ka kaya ka ile abo ya korba kakuma ni experiment mu ma oli abe kuma lini obo e, lọ́dọ̀ dọ́dájì kọ̀lá lẹ́ àmì káàbìrí ẹ̀rùn jẹ́ yá ọ̀yọ́ ma lé wẹ̀tẹ̀ ọjọ́ ọ̀yọ́ lẹ̀ ma ó discover kàrẹ̀ rọ̀dàbálẹ̀ biology the science biology many every living thing is made of water ẹ̀rùn ẹ̀rùn ìtẹ màtíkú ẹ̀hùn dò ee biology tó dábà lẹ́wọ̀n tàgídà zakiru naik ee page 35 yé ẹni tàgà mi káàkiri yẹ discover kẹhùn dò ṣe àkọ́ omi màdúṣọ́ náà dábọ́kọ́ kí kùránì kàtẹ́tẹ́ tàgà màá yẹ mọ̀ only afta been made in science, do we know, do we now know that cytoplasm, the basic substance of the cell is made up of 80% water. Modern research has also revealed that most organisms consist of 50% to 90% water that every living entity requires water from its existence ẹlẹ́bà àmì scientist ẹwọ́n ma discover there ẹwọ́n tó kì jẹ́ ńlá wíwí that can only come into existence tèépa tìwẹ́ tìgbà sẹ́ẹ̀lù dókìníkì dọ́là ń kọ́mpọ̀nẹ̀tì ń omi òkè ayúzo tákàmẹ́ òun lẹ́gìníkì survive gíníkì yàn tàyíká tèdòdó síndékí àyí ìzomi wọn kìdó pé 50 to 90 percent abókọ̀lá yìí àmì scientist ọlẹ́ni zakiru naik pàmì máàlẹ́mí àmì scientist kuma call abo àmì scientist kuma wá reason pẹ̀lú gidẹ́ àkùrán many was it possible 14th century ago for any human being to guess that every living thing was made up made up of water? Moreover, would such a guess be conceivable by a human being in the desert of Arabia where there, eh, there has always been scarcity of water? Maganeko? Hmm. ìṣẹ́un kẹ ajé ṣe kí mú ọdọ́dẹ̀rí ọdọ́dẹ̀rí dẹ̀rí mẹ́wẹ́lẹ̀ kó máa kó nẹ̀rí lẹ́ka kí o màkìdẹ́ iná kàkà ń mímidó kí ìṣẹ́ ṣe máa pé omi gbogbo kẹ́nẹ̀kì àwọn amẹ́hún a máa pa nánanánánánán orí ọ̀yọ́ ń gbogbo mi dẹ́ gbogbo mi má dẹ́ àmẹ́ra bá àmẹ́wẹ́ ọba ọba ọba àmẹ́rùn-ún àfà nẹ̀ àmà àpẹ́ẹ̀gì àwù àpẹ́ẹ̀gì àtàpì ègì àdẹ̀dọ̀bá nẹ̀ máa wà ó yá ní gbogbo mi dẹ́ gbogbo mi má dẹ́ gbogbo àmẹ́rùn lẹ́tọ̀ ọwọ́ tó lè ẹ́ gbogbo mi dẹ́ ó yá nà mí arab manajin omi àjálọ ọmọ ìyà ayé tẹ kọ́nà kí rọ kẹ̀dọ̀ ọmọ màmá kàmà àpámá yóò náà mọ́ àmẹ́ra yóò náà mọ́ tọ́dọ̀ omi dọ́mọ́ àmẹ́wọ ẹjọ́jọ́jọ́ yìí dọ́mọ́ a máa pẹ́kì àtàpí a máa pẹ́kì jẹ́rẹ́ lòlẹ̀ má lòlẹ̀ ánẹ̀ kó nẹ́ẹ̀kà kí kọ́mọ ìmáṣẹ́nẹ̀kì ìṣúgbọ́jú ànùmánú kí ọrọ̀ kẹ̀dọ̀ kí ẹnkì alùrẹ̀ ẹnkì adapí ẹn abẹ́rẹ̀ méjì abẹ́rẹ̀ mẹ́lẹ̀ dùn kìtẹ́ na mímí omi ohun amẹ́rìṣọ́ nà ẹlẹ́ a máa pàdé àdóyé máa yóò mú kí rọ́kẹ̀tọ̀ kí kàó bẹ́ẹ̀ lọ́gẹ́lẹ́ yà á jẹ́ kí ìmájẹ́nẹ̀kì ánù màkógbọ́ yọ́n kúmọ̀ ìgbàkẹ́ mẹ́lẹ́ àwọn alùlẹ̀ yìí sẹ́gbàkí rédíò dẹ́n sẹ́gbàkí tẹlifíṣọ̀n dẹ́n sẹ́gbàkí íńtánẹ̀tì dẹ́n sẹ́gbàtí communication dúdẹ́ tá máa kí ìí communication gẹ́nẹ̀ inẹ̀kú gbogbo omi ló yà máa sáyẹ̀nsì wọn béèdì wọn nù bókì kọ̀fídà tí wọn bókì yìí mọ́ṣúwárí mẹ́má kó wà ní mí mẹ́kọ́ mẹ́kọ́ ní ọgbọ̀gbọ̀ iko kiskuu maden kumaje skulu maaku Fourteen hundred years ago ko negati kariye ka ko mutuki changa mimi duk duk amenga mimi ke atoya ni ma yo nungia waka ubele ima subo ujonge nelenu mania yeji megba meme mama nabi muhammadu bi qurani ko yo dunga nabi muhammadu ame apola ma me me takada ami kristian pama chode kunko muno mune mega nga wo gele qurani du kabo santa bala lola to dabale boki chacha wu wala nibi muhammadu tabale itabon boki sotaka dajiji ele tana mene wo boki tagba dini islama tabe e gorojo igometa du mache kumanodu abela mene kanibite mego katuka tilugbo ẹ̀túbì gìdé ọ̀sẹ̀ náà jẹ́lẹ̀ ẹgbẹ́ nǹkan nídìí kalógbò ẹ̀túbì gìdé ọ̀sẹ̀ ní ìkùrá nìkan ní mọ̀mọ́lù náà ó sì ní àdóyà náà arabu a máa nọ sí ndóyè mà ọ̀tákàtàkọ̀ ọ̀nà ẹ̀tẹ́ kí àwọn akọ́ṣẹ́ kìlógún ìtẹ́kú kùmàlẹ́ ẹ̀yìn ti equipment ewu ma ọbata tí ó yíò tàbálì òun léke discover ẹ̀hún kà níbi kàtánà kọ ṣẹlẹ̀ wọn èyí jẹun kìdúlúgbọ́ ọ̀nà lóòkọjọ́ ti pàkó ṣákádó ìkó ihò mi ó mẹ́gbọ́ ìbáyọ́lọ́jì biology mẹ́wẹ̀tẹ̀ wọn dọ́mù náà tààdàdó ma fún biology yìí ẹnìkìkọ́ tààdàdó ma bí biology pé òun dùn sí ibùnà lọ́kọ́ yìí mọ̀lọ́jọ́ òbí ibnul qayyim malami yawon ce malami sunna ya dina nabi muhammadu ami kafiri ma ya wata ga da bela do interpret mamdule si germany ma o interpret madulo to ja ni oxford university ma o interpret mamdule si california mamdule si paris mamdule si new york interpretation ni wọ́n lẹ́gbà máa jẹ́ ní ẹgbà òtítàlá wọn mẹ́rin theory of ẹ̀nàbáyì mọ̀ọ̀dọ́ káàbìrí kàdàgó mímọ̀ ọ̀dọ̀ gbogbo yí ìdùdó kàdàgó kọ́ ní ọlọ́jọ́ pẹ́lọpẹ́lọpẹ́lọ gẹ́wà discover ẹgbọ̀gbọ̀ ẹgbọ̀gbọ̀ ẹ̀dẹ̀ àmójí plagiarism plagiarism thief thief in education oye ji ewu màdẹ́ gbókì nù ma ṣùkọ́lọ́ ohun tójó yí àbẹ́gì àbíjó dọ́ọ̀lẹ́ ma tójó yí àìsí káàbìrọ ọmọ ẹ̀mà mi tí kì máa fi sóyá ní ma rẹ̀ nálẹ́dẹ̀ ma mẹ́ni ilẹ̀dùn ló yí dòtá bá ẹ̀hùnmẹ̀ jíkwé kùránì ma bu hadithi jíkwé ẹ̀hùn àmì má lẹ́mi gbókì ní ma kùránì sọ̀rọ̀bálẹ̀ gbẹ̀ǹkà ya ikàtẹ̀ amẹ́kú biology wallahu khalaqa kulla dabbatin min ma' Allahu ṣọ́nà ẹ̀nà mímìdó ngbè kó ẹ̀dá e ẹ́ iromi sọ̀rọ̀bálẹ̀ mẹ́lú tó ọmọdókí

kúwà ṣùgbọ́n jẹun mà nù ń kò ní èrò jẹun ní carbohydrate protein eh? vitamin eh? and the rest so yóò kí má nà rẹ̀ jù dùn Mm -hmm na obitala yayin Allah ya nihi inna Allah ala kulli shay'in qadir gaske un Allah jo nduge no pa jo ndu on le umji aya 46 eh, si wala qad anzalna ayatin mubayyinatin والله يهدي يشاء إلى صراط مستقيم أي لا فترة

wani kojú adúrú ní natural báyọ̀ wani ya tẹ̀fẹ́síàl kó náà náà òkìdí jẹ́ ní gbówà sí kí a tẹ̀mẹ́rọ yá tẹ̀mẹ́rọ bọ́ mẹ́mẹ́lẹ̀ fún ọlá méjì lẹ̀ inú bẹ́bọ̀ ma yí adínà yújú yọ alẹ́ mọ̀mánu wánilẹ̀ máa tẹ́lẹ̀ wánilẹ̀ máa rẹ́rẹ́ dì fún agbégbò wánilẹ̀ a máa dúdú bọ̀gẹ́lẹ̀ tún màṣàbàpàpà náà tọ̀ ọ̀kọ́ a máa dáma mùnáfìkì amamanu wana rani jagwa kutu kutu kutu ko juju juma ji adina ti kumachola mao kata amengeka anya boyo kati akwemi tobalo ile taka ile ile semi toyo vile wa bog mamanu wani kisura yani kanibi muhammadu nani maji adini la juju ju ya subi ale ju kojo takakarun fi yàmàhùn ìtumọ̀ náà yọ̀ ọ́nà ewu dábàmá mà ma tí lálẹ́ jújújú yàmàhùn àbí mà ní na ọ́rìjìnì na lẹ́tì àmọ́hù ẹ̀ mà dọ́kẹ́ àmọ́hù eyi ẹ̀pọ̀ is spiritual blindness kó nàbí tí eyi ẹ̀pọ̀ rọ́lá kọla a ti ṣe adùn àlè a ti tẹ́tẹ́ ṣe tọ́gánẹ̀ ona kubole chola ma katakwita fargaza kubole ti pakpo insha owa ile na ya tunyalo ama yeki akubia wai ame parable kile ufane mboge ni vane kubo mama ni vane ni do ole ma nga sile bo watu ole moyo ufane yeki dupe au ne matoko o wema ni imani kama al-Qur'ani bagen inde gbọ̀rọ̀ ọ̀tákàdá yọ ihe n'ewu ti òtílà ìdíké ma lílé kàkí ìsìlámù ṣe núfàní ha iya mẹ́rin kàtí awágidẹ́ ẹ̀mà kí ìsìlámù núfàní mẹ́ abẹ̀kẹ́ màtán ẹ̀mà kí ìsìlámù núfàní ní amẹ́fìlánẹ́ṣọ́nì kí kùránì ní àtìmàkí kẹgbọ́ wáyé te Quran ìkùránì wọ́n máa gba 1400 years ago gbogbo 1100 years 200 years ìlẹ̀gúdá lóò amene du mewo lɛ amɛrika mo ma mɔ britain ma mɔ gbɔdon amɛwo lɛ dókè tí àwa yẹ sáyẹnsì yọ kí ni kò máa yá gbádùn n'ọdún yìí ni wọn yà tètè ìkura níta hàn níbi kọ́ yẹ lẹ abeki mi abeki mi sáyẹnsì lẹ hàn máa yẹ láti ní ojú ìkura náà bẹ́ẹ̀ máa yẹ láti lẹ nẹnu ó kété kìbọ̀ ìbí yúzù láìsí lẹ kó máa yùtù láìsí hàn kó máa nẹ́dù tó kọ́lé máa dógbó yí lé lẹ̀ gbogbo tọ́jú ọ̀nà ọyẹyẹ ká dé òbó ká dò fánẹ̀ hàn múnẹ̀. كوهيو أجيات تبجوني منا يومي مين عليك دي والسلام عليكم ورحمة الله وبركاته